أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أعزنا بالإسلام وأكرمنا بالقرآن والصلاة والسلام على المبعوث رحمة للعالمين ولا عاقبة للمتقين فلا عدوان إلا على الظالمين ربنا آتينا الحكمة وفصل خطابه ومن يوت الحكمة فقد أوتي خيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته a ń sọpẹ́ fún ọlọ́run ọba aláàánú jùlọ a ń tọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún àlùfáà wa àgbà olùfẹ́ wa olùṣìpẹ̀ wa aṣíwájú wa annabi wa muhammad sallallahu alaihi wasallam ìkẹ́ ọlọ́run ọba mi ọlọ́run ọba mi kó bàbá nàbí ní àtàwọn ará lè àtàwọn sọ̀hábà rẹ̀ a ń bẹ ọba kó sàlú àwọn náà pẹ̀lú òbí wa àtàwọn àlùfáà wa àtàwọn ọ̀gá wa gbogbo àwa jàmáà lọ́kùnrin wa lóbìnrin lọ́mọdé àti lágbà ọlọ́mọsá fàánú ẹ̀yí wa kó láti alkiyama akíra wa káàbọ̀ sí irú ètò àgbọ́yé islam òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam fi wá pé man yuridillahu bihi khayran yufaqqihu fid din ẹni tó lọ fẹ́fẹ́ dáadáa ìmọ̀ fún lágbọ́yé ẹ̀sìn ọlọ́ọ̀bà ń bẹ̀ mọ́sá fún alágbọ́yé ẹ̀sìn rẹ̀ ọlọ́ọ̀bà ọlá qur'anul karim ọlá la ilaha illallah ẹ̀kọ́ tá à ń kọ́ lọ náà ni pàtàkì ìmọ̀ nínú Islam bá ti siná ọba tá a fi ráàánú ọlọ́wọ́n ọba asàlẹ̀ nípa àdísí Ibn Abi Bardi gbà wá tó ń sàlàyé fún wa nípa ọlá tí ń bẹ fún kí ẹ̀ máa wá mà tó fi yọ wá pé àtà àwọn ẹyẹ àwọn ẹja àwọn ẹranko ńláńlá wọn máa tọrọ àforíjì fún yàn kó wọ́n tó àkàlẹ́sì fún ọlọ́ọ̀bà káwọn fásitì láti wá mà àmọ́ ìwà ìmọ̀ yìí kó pé pẹ̀lú àníyàn dáadáa pẹ̀lú àníyàn dáadáa àníyàn pé mo fẹ́ fi sí náà ọba ó ti wà àtọ́fọ́ wájú ni pé anabi muhammad sallallahu alayhi wa sallam sọ pé al-ilmu din wa salatu din فانظروا عمن تعظون هذا العلم وكيف تصلون هذه الصلاة فإنهم إنكم تسألون يوم القيامة فإما يوجد سنين àtẹ̀gbọ́nú àdìsí Mu'adh bin Jabal bó ti sàlàyé fún abúlé jẹ́sìn wọ̀sọ̀látù dín bẹ́ẹ̀ ni irú kíkí náà ẹ̀sìn ni fàzúrò àmà tààkùzónà azal ilm ẹ mọ̀dọ̀ àwọn afáà tàtìlẹ̀ máa kọ́ ìmọ̀ ẹ̀mọ́ lọ fáà jùmíjòkè tí ó máa gún ẹlé láàyè tí ó máa gbólóńgbò láàyè ara ọ̀ afáà tí ó máa kọ́ yín kìtàbà súnà mọ́sọ́fọ́ àtàwọn obìnrin wa kọ́lá ọwọ́ àwọn sọ́dà ń gbọ́ lọ́jọ́ àtàfi ń tajà káwíwọ̀ ẹ̀kẹ́ máa gbọ́ náà níbi ìmọ̀ ó ti wà nítorí àsìkò tá a wà yìí náà ni àsìkò tá a máa tẹnu mọ́ fún wa kábìrì ní akhawfu ma akhafu ala ummati al-a'immatu ad-dallin nǹkan tí fún àwọn àlùmọ́ ni làwọn afáàtì wọn sọ àwọn èèyàn nù ọlọ́mọdé kò sọ wọn mọ́jú káwọn náà sọ̀rọ̀ wọn ọlá Qur'anul Karim ọlá la ilaha illallah torí lé ayé yẹn wọ́n láàyè lè eléyìí ló máa mú mi má sí hadithi imam bukhari gbà wá tí ó gbà lọ sayyidina Huzaifa bin Yaman radiyallahu anhu ó ní tí a bá jókòó ti òjíṣẹ́ ọlọ́run sallallahu alayhi wa sallam táwọn èèyàn bá ń béèrè nípa nǹkan dáadáa dáadáa dáadáa ó máa ń béèrè nípa aburú tòun torí tí èèyàn máa dáadáa nìkan tí ò bá máa ń aburú tí ò fi kọ́ sínú aburú náà kò ní mà pàápàá jùlọ lásìkò tiwa tí nǹkan ti polúkú mùsùlùmí báyìí àfi kéèyàn gbìyànjú àti wámà kó lè bá mọ̀ yàtọ̀ sí òsì kó lè bá mọ̀ yàtọ̀ fókùnkùn ọlọ́ọ̀ba subhanahu wa ta'ala mọ́sá fọ̀rọ̀ èyí ọlọ́ọ̀ba ọ̀kan náà wọn nire tágbé ní hasan basri rahimahullah àti ibn sirin wọ́n sọ fún wa pé ilé ayé yìí tí ọba sí máa bẹ́ẹ̀ kò ju ìkíta tó bèrè fi kan sí nǹkan oṣù lọ́tà jùlọ ojú kíkísẹ́ àtọ́gbẹ̀rẹ̀ fi ṣe nǹkan sọ tẹ́ díẹ̀ ojú lọ bẹ́ẹ̀ ni ilé ayé ṣe rí ìmọ̀ ni ó máa gáìdì yàn tí mo múyàn sí àfọ̀mọ́ dáadáa ọlọ́ọba subhanahu wa ta'ala mọ́sá àsọ̀rọ̀ yìí wa afáàní wàlá rẹ́ibà anna áàdì tawdihat mutahallala ní rakbat al-ilm mustahakima fi awa wal batil nas'alullah ya hafazana wa iyyakum min ahawa mutqiya fáàní kò sí èméjì ń bẹ ẹ̀rọ àwọn tí wọ́n tẹ̀lé àwọn tí wọ́n fa àwọn tí wọ́n tẹ̀lé sínú ayé yẹn kò sí èméjì ń bẹ ipa pé ìfẹ́ inú àti irọ́ ni wọ́n gbé lọ́wọ́ bóòlù ó ti wá mà bóòlù mi ti wá mà àti ká wá mà pẹ̀lú àníyàn pé ọlọ́run ọba musa fòótọ́ hàn wá kó lè fún alágbára tẹ̀lé òótọ́ musa fi rọ́ hàn wá nírọ́ kó lè fún alágbára tẹ̀lé òótọ́ alùlá ayé àfàgànà wọ́n yíyá kùnmí ọ̀là ẹ máa bẹ̀rẹ̀ náà ọba kọ́lọ̀ kọ́lá wa ń bi ìfẹ́ ẹnu tí máa ń sún ẹsẹ̀ gbèrè kàwọ́ fitẹ́tẹ̀ mọ́rọ̀ náà bí a àti fìtínà tí ó sọ èdè ẹni yẹpẹrẹ ìmánìhì ọ̀kára mi nípa ọlá rẹ̀ ọ̀nà alùhù àyàfọ̀dà lánà àlẹ́yìnà ọ̀làmá àná àlẹ́ ń bẹ̀rẹ̀ ọba kọ́lọ̀ ń dábòbò àwọn afáwa alẹ́bí na ọmọnà òṣèrìà àwọn ẹgbẹ́ àwọn ni wọ́n ń gáìdì ṣẹ̀ríà táwọn bídí àbá ní eléyìí yọ̀dá tọ́gbà eléyìí gan lọ́dà

àwọn afá àtúnṣe ní kọ́mọ lórí Kùránì kan ìdáàbòbò ẹ̀sìn gan ọlọ́lùgbé lọ́wọ́ ìjà ọlọ́kùn síbi gan ti polúkú tó ọlọ́run máa dáàbòbò ẹ̀sìn ẹ̀ sọ fún arásìkò mihina láti àsìkò àwọn Mu'tazila tí wọ́n ń ṣèjọba gbogbo àwọn ìmáàmù ńláńlá tá a máa gbó kọrin pàápàá jùlọ àwọn mẹ́rin gbogbo wọn ìmáàmù ahlu sunna ni wọn a máa ń dáhùn fi ń pe ìmáàmù Ahmad bin Hanbal ìmáàmù ahlu sunna jama'a náà ni pé láti òtí ẹ̀ làwọn Mu'tazila ń ṣèjọba tí wọ́n ń kí bídà àwọn bọ̀nú islam imam ahmad bin hanbal rahimahullah òun ló dúró dédé gbogbo àwọn imam wọn wọ́n ní àdàpé wọn imam abu hanifa a máa ń pè ní abul fukaha òun ni bàbá àwọn onífíkìlù imam malik òun ni imam darul hijra tó ló jókòó madina masalasi anabi muhammad sallallahu alaihi wa sallam imam shafi'i a máa ń pè ní imam ahadul bayt tó ló gbé abi annabi muhammad sallam quraishi ne lẹ́yìn imam ahlu sunna wa jama'a imam ahmad bin ambal ó ní imam da kula sukuje mihina wa àdánwò wa fẹ́ pé àwọn mọ̀tẹ́zìlá ni wọ́n rún lu ayé tó wá lọ́wọ́ sí ti wọn ah lọ́kì lásìkò tí wà ifá tó ẹgbẹ́ àwọn tí wọ́n kọ̀ntúrò sọ àwọn àwọn tí wọ́n pọ̀ jù láyé àwọn tí wọ́n ti tíra tó jiná jù àwọn ahlu sunna wa jama'a ni àwọn bídí àwọn kan dúró abẹ́lu ó di wa imam ahlu sunna wa jama'a fún oṣù twenty eight months oṣù méjìdínlọ́gbọ̀n ni wọ́n fi tì máa lé lórí kóhun náà gba ìfẹ́ inú àwọn alùbílẹ̀ àìpé Qur'an khalqullah pé Qur'an ẹ̀dọ́ ọlọ́ọ̀bá ni imam nara o hari wọn kọ́ sí gbogbo masáàtì láti kò sí wọn la ilaha illallah muhammadu rasulullah alukur'an makhluk pé Qur'an ẹ̀dọ́ ọlọ́ọ̀bá ni mẹ́wàá sọ rárá o لا إله إلا الله محمد رسول الله القرآن كلام الله صفة من صفة الله بعد القرآن الكريم أودي وع نفعل كوي إما تيمي بلوية وقوى بني جلات ما نبي من بقى أما القرآن كي أما تماري أما رنوسي أما شاسي لينا أما فكسي كالبا جريايات القيامة كالبا وعنوا وتوفوا وتوفوا تراوه wọ́n á ti Imam fún twenty eight minutes níjẹ́ tí wọ́n á mú jáde ó kú ọ̀la tí wọ́n láwọn pa ọba àsìkò yẹn bá sọ pé máàmù wọn á mú jáde lọ́la tí wọ́n bá ti gbà pé Quran makhluk ni wọ́n pọ̀ kó sábúrú bẹ́ẹ̀ ẹni tí ó bá kú pẹ̀lú rẹ̀ yóò kú pẹ̀lú nǹkan mìíràn ni òun là kó láyé náà lóru yẹn lọ́lọ́run gba ẹ̀mí ọba yẹn lóru yẹn kílẹ̀ tó mọ lọ́run gba ẹ̀mí ọba yẹn ìyá ọba yẹn wá pé ọmọ rẹ̀ tó joyè tó pẹ́ bí àwọn báyìí wọ́n ti máa ní ẹjọ́ ìjòyè wàhálà àmọ̀ wàhálà àdì wọ́n bá pè pé tó ìwọ ọmọ mi ẹ̀gbọ́n rẹ torí dọ́nà o bàbá tẹ tìmọ́lẹ̀ ẹ̀yà àfilẹ̀ o ọ̀la tẹ bá mu jáde ẹ̀yà àfilẹ̀ ọmọ náà ronú sí mutawakkil billah mo ti lọ yọ Imam Ahmad Darimi wọ́n ló fẹ́ tọrọ kìnnìkan lọ́wọ́ wọn ni kìnnìkan ó ní tẹ́bi sùn wọn fún sílẹ̀ wà fún àwọn sùn mọ́lẹ̀ pẹ̀lú chain kẹlẹ̀bá àmọ́ nítorí àwọn àfáà súnmọ́ rí jọ àwọn afẹ́rẹ́jẹ̀ kọ́ ni ọlọ́run ọba wọn bú ebu wa nìkan àwọn afẹ́rẹ́jẹ̀ kọ́ ni wọláì ìrọ̀rùn ọlọ́run ti kú mọ̀ jẹ́ fún wa ọlọ́run ti jọ rọrùn fún wa títí àbíkó láyé ọlọ́ba ìmáàmù àwọn onímọ̀ fẹ́ ọmọ kí ọba mo fẹ́ jọ bá kú tán mo fẹ́ ṣe wọ̀ sí àfáà ọmọ mi kó o sì ní pẹ̀lú chain yìí tí bá dìde ń gbẹ̀mú yàrá kẹ́yàmà kọ́lọ́run nítorí tiẹ̀ chain ọ̀mùsùnmí ni kọ́lọ́run ọlọ́run àwọlá abẹ́ àtàánù nígbà tí wọ́n mú mọ́mú lọ níjú ààfin láti mú ẹ̀wọ̀n tó fi sí ẹni kan ní jazal imaamu khayra anil islam ọlọ́run kó bá a san imaamu lẹ́sàn-án rí fúnṣẹ́ islam ọ̀nà àjẹdọ̀lọ́wọ́ islam khayra ní àná ọlọ́run kó san islam lẹ́sàn-án fún mi tó tàbí ní àyìnbá yìí ahmed tẹ́lẹ̀ kan mọ̀ ẹ̀sìn tí wọ́n rà lọ́wọ́ lọ́wọ́ fi ní kí wọ́n mọ ahmedu torí ẹ̀ islam ní kọ́ lọ́wọ́ sẹ́lẹ̀ sàn rí nípa mi ọlọ́ọ̀bà mọ́sá fẹ́ islam lẹ́sẹ̀ nípa àti wà ní ọlọ́ọ̀bà láti ràn wá láti wá mà nípa ìsìn láti wá mà nípa Qur'an kálíbà jẹ́ ní àpọ́nlé láyà tí alkiyama kálíbà jẹ́ ní ọ̀wọ̀ láyà tí alkiyama láti wá mà nípa ìsìn pàápàá jùlọ mọ́sá fún wa nípa Qur'an torí inú ìran tó mú Qur'an rere ní ìran Yorùbá ká máa fi Qur'an ṣàwàdà ká máa fi Qur'an ṣeré ká máa fi Qur'an rẹ́rìn ẹnìyẹn kí fàtí ọlọ́bẹ̀ yọ̀ ẹ̀kẹ́ náà àti iná ẹlẹ́rìn wọ̀láì kò bá mu àìdẹ̀ ní máa ń pa Qur'an náà ló fà á á gbìyànjú àti máa mọ̀ ń pa Qur'an kí ni Qur'an Qur'an kalamullah ọ̀rọ̀ ọlọ́ọ̀ba ni ọlọ́ọ̀ba ń sọ fún anú sọ́tún náà jìnnì pé afabi hadhal hadithi ta'jabun wa tadhakun wala tabkun wa antum samidun ọlọ́ọ̀ba ni áá sọ̀rọ̀ mi ní sẹ́yìn lẹ́mà afabi hadhal hadith sí yìí ní sẹ́yìn lẹ́mà وتضحكون ولا تبكون لوان رين لا ما سكون لوان رين لا ما سكون قران يما كان يما سكوني ففوا تجي صلى الله عليه وسلم تبقى قران ده فوق يما سكوني أكل عبد الله بن مسعود رضي الله عنه هنا عبد الله بن قرآن فمي عبد الله إن أقرأ عليك القرآن وإليك أنزل يا رسول الله ما قرآن فمي ده إن وتس القرآن كالفون ẹ̀yin lọ́lọ́run torí ẹ̀ sọ Qur'an ẹ̀yin gbé lọ́lọ́run sọ Qur'an fún oníbẹ̀rẹ̀ mo fẹ́ gbọ́ látòrí ahọ́n ẹlòmíì àtàbí sallallahu alaihi wasallam fẹ́ gbọ́ Qur'an látòrí ahọ́n ẹlòmíì Abdullahi bin Mas'ud ní obìnrin síka radiyallahu anhu Suratul Nisa náà mo débi àti sọ pé wa kayfa idha jina bi kulli ummati bi shahid wa jina bika ala ha'ula'i shahida àtàbí ní hasbuk hasbuk hasbuk

ẹkẹ no no no ẹ fà mí à ń fi ọ̀rọ̀ lọ́wọ́ bá ṣe ẹ̀yẹ́ nù ó di ọgbọ́n kan tó náà wí ní sọ́tò tàwọn bá ní ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ń kìlọ̀ fáwọn tó ń fi Qur'an ṣẹ̀fẹ̀ tó ń fi Qur'an ṣàwàdà ó ní pé afabi hadha hadith gan náà bí wọ́n pé abillahi wa ayatihi wa rasulihi kuntum tastazi'un la ta'tabiru qad kafartum ba'da imanikum ọlọ́wọ́ bá ní ní sọ́tò tàwọn bá ní àyà bíi sixty sí 65 five ni abillahi sí ọlọ́run ọba wà áyà tìhì àti àwọn áyà ọlọ́run ọba wà rasulihi àtòjíṣẹ́ muhammad sallam sunna òjíṣẹ́ ọlọ́run ọba kuntum tàṣàṣì àwọn ọmọ káàkó àwọn akẹ́kọ̀ọ́ sáwàdà ni lẹ́mí sí ẹ̀yà wàdà láta àtẹ̀wò ẹ̀ má wọ ẹ̀skízù فقد كفرتم بعد إيمان أتدي كفر لا إيمانه والله ما سوى كفر ثم يا من الإسلام أداكم أجامع بما في القرآن سليما أجامع في القرآن أني أقبلين قرآن ọ̀rọ̀ ọlọ́wọ́ bá ní àtọ̀dọ́ ní àtàdé lọ́nà sí kárẹ̀ ọlọ́wọ́ bá ga ní jẹ́ alkarim qur'an rẹ̀ máa jẹ́ qur'an alkarim gbogbo ẹni tó bá ma qur'an yóò máa jẹ́ ní àpálẹ́ tura ni àpẹẹrẹ jù lọ lọ́lọ́run sọ kùrán kalẹ̀ fún anabi muhammad sallallahu alaihi wa sallam nínú àwọn màláìka ẹni tọ́lọ́ fi kùrán yẹn ẹni àpẹẹrẹ jù lọ nínú àwọn màláìka ni wọ́n sọ jibril ìlú tọ́lọ́ sọ kùrán kalẹ̀ sí one sura kan nínú kùrán ìlú tó sọ kalẹ̀ sí ninety one nù ẹ̀ ìlú maka ni olóògbé ìlú àpẹẹrẹ jù ìlú tó tẹ̀lé nínú àpẹẹrẹ ni ìlú madina ọlọ́run sọ sí ní madina ọlọ́run sọ kalẹ̀ nínú oṣù àpẹẹrẹ nínú àwọn oṣù kò sóṣù tó já oṣù àpẹẹrẹ bí oṣù Ramadan òru àpẹẹlẹ jùlọ lọ́rùn sọ Quran kalẹ̀ nínú òru Lailatul Qadr ilé ìfira pé tí èmi pẹ̀lú ọ̀gá bẹ́ẹ̀ jẹ́ ni àpẹẹlẹ lọ́kùnrin wa lóbìnrin wa lọ́mọdé àti lágbàlagbà ká gbìyànjú àti máa máa ń pa Quran ká sì máa kà á tẹ́bà ń ka Quran nínú wa nínú tọ́lọ́ ọba ó sì fún wa ni pé ọlọ́run lè sùn jìnnà nínú wa ṣètò ọ̀nà jìnnà sínú wa ẹlẹ́ẹ̀kì tẹ́bà ń ka Quran dáadáa ọlọ́run máa sọ àánú ẹ̀ka lẹ́nu ilé wa ọ̀kan náà wọn sábẹ́ anabi Muhammad sallallahu alayhi wa sallam à ń pè ní Abu Yahya ó ń ka kùnà lálẹ́ ẹjọ́ kan ọtí ọmọ rẹ̀ lẹ̀ Yahya ọtí ẹlẹ́ ẹgbẹ́ kan ó dẹ̀ sọ ẹsẹ̀ ẹ̀mẹ́rẹ̀ ẹgbẹ́ kan òun wà níbẹ̀ ń ka Qur'an sọ́dọ̀ tí ń tajọ́ náà sọ́dọ̀ Baqarah ni tó tó abẹ́rẹ̀ zalikal kitabu la rayba fihi hudan lil muttaqin ẹ̀sìn yóò fẹ́ já bí tẹ́ sẹ́sẹ́ mọ́ ẹ̀sìn yóò fẹ́ já wáyé dákẹ́ ẹ̀sìn náà farabalẹ̀ wáyé dákẹ́ ẹ̀sìn yóò fẹ́ já kí ló ń ṣẹlẹ̀ ló bá rò pé kó o gbé Yahaya kóbi tó sóhun tẹ̀ sí kó má di pé ẹ̀sìn yẹn wà já kó má tẹ ọmọ mọ́lẹ̀ ló bá lè gbé Yahaya ìgbẹ́ ló wá fura ẹ̀rọ pé bíjú wà sí síná ìyẹn máa rí àwọn ìràwọ̀ gan-an ló bá fura ló bá rí pé bí ìmọ́lẹ̀ bí ìràwọ̀ ń sọ̀kalẹ̀ bọ̀ wá àwọn kan tó ń dá dúró yẹn àwọn ń padà sókè kí ló ń àwọn ìbá ìdílé bá ń fún wa wọn máa sọ fún anabi muhammad sallallahu alaihi wa sallam ní sàábẹ́ yìí bá ń sọ fún anabi muhammad ya rasulallah nǹkan báyìí báyìí báyìí lọ́sọ̀rọ̀ sí mẹ́lẹ́ àná lẹ́bi alẹ́ yìí rẹ̀ pé ah ya aba yahya baba yahya àwọn màláìka ni wọ́n ń gbádùn kìrá ààrẹ ni wọ́n fẹ́ sọ̀kalẹ̀ sínú ilé rẹ̀ pẹ̀lú àánú ọlọ́run ba ilé àwọn màláìka ni wọ́n ń ba àwọn níbẹ̀sìn rẹ́rù lọ́wọ́ fi jáyìn tí wọ́n á dákẹ́ kùrán ni àwọn màláìka ni ọlọ́run ba sọ̀kalẹ̀ sínú ilé rẹ̀ àsẹ́nu létí àbáfi ń ta Qur'an àánú ọlọ́mọ sọ̀kalẹ̀ síbẹ̀ ni ẹ dákun àwọn ọmọ wa tó ṣe wòlímà àtàwọn bàbá tá a ti ṣe wòlímà náà àbí tá a ti tá a ti kéwò ẹja kó lọ́sọ̀ pọ̀ màrẹ̀ náà ni sọ fún ẹ̀kọ́ máa kọ́ Qur'an mo lọ́sọ̀ pọ̀ màrẹ̀ náà ni sọ fún ẹ̀kọ́ máa kọ́ Qur'an orí ńlá lọ́lọ́run sọ fún wa ṣe wọn kọ́ ọlọ́ni wọ nínú ìlú Qur'an máa wọ ṣèfà wọ rahma lil mu'minin ẹ bá ka Qur'an sàn kẹ́ bẹ́ẹ̀ lọ́wọ́ bá aya mẹ́wàá lẹ́ẹ̀ka ni aya ogun aya lẹ́ẹ̀ka ni hindu kẹ́lẹ́ẹ̀ka ni kẹ́ẹ̀bẹ́ lọ́wọ́ bá kọ́lọ̀n kó sàánú yín àánú ọlọ́wọ́ bá lọ́wọ́ àmì koran ọlọ́wọ́ ni à ń sọ̀kalẹ̀ ní koran máa wọ ṣìfà ìwòsàn wọ rahma àti àánú lẹ́numọ́mìnì sáwọn tó ń gbọ́lọ́ba gbọ́dọ̀ tó ń gba koran náà gbọ́ ọlọ́wọ́ di àwa náà tó ń gba koran gbọ́ ọlọ́ba kálíbà àwa náà tó ń jẹ́rìí àtàlù kìyàmà kọ́ ọmọ báyìí nìkan koran yìí yóò mọ̀ tó máa jẹ́ ìdáàbòbò fún wa láyé àtàlù kìyàmà yóò mọ̀ jẹ́ ìdáàbòbò fún wa láyé àtàlù kìyàmà ọlọ́wọ́ bá ń bẹ̀ẹ́ sànù wa mọ́sá àti wa ní ẹni tí kuran di hujja fún mọ́sá ní hujja lórí wa lọ́fà tó jẹ́ pé alukur'anu hujjatun laka aw alayk alukur'an darí yẹn yóò máa jẹ́ hujja fún yẹn àbí yóò máa jẹ́ hujja gẹ̀ẹ́sì rẹ̀ mọ́sá àti ní hujja fún ọlọ́ba والصلاة والسلام على رسول الكريم وعلى آله وأصحابه أجمعين والسلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fún ọlọ́run ọba subhanahu wa ta'ala atọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún aṣíwájú ẹ̀dá ní muhammad sallallahu alaihi wasallam àwọn tí wọ́n sì rànlọ́ lórí ètò àgbóyè islam yìí ọlọ́run sọ̀rọ̀ alẹ́ sọ̀rọ̀ kọ́mọ̀dé kọ́rẹ̀ wà ọmọ ìyá wa kan nípa project tá à ń ṣe lọ abdulaziz amale ó fún wa ní fifty thousand naira ọlọ́run wa afẹ́lẹ́sàn rẹ̀ ọlá kọ̀ọ̀rọ̀ ọdún mẹ́bẹ̀ pé kọ́mà bínú pé àsìkò lórí bẹ́ẹ̀ ọlọ́wọ́ bá kó bá sàlékún àzìkì fún ọlọ́wọ́ bá ọlá Qur'an al-Karim ọlá la ilaha mo fẹ́ rò pé owó tó wọlé nínú ọ̀sẹ̀ yìí nù kọ́mà mo sá kàkálẹ̀ sí fún ọlọ́wọ́ bá ọlá Qur'an al-Karim lẹ́yìn náà àkàn nọmba wá sí wà bó ṣe wà àkàn six nine eight two one zero márùn six nine eight two one account name umar bin khatab Islamia. jaiz bank bank wa àwọn tá à ń ṣe ìrànlọ́wọ́ nípa ètò àgbọ́yé islam kárí pé à ń ṣe kọ́mọ̀jì kọ́rẹ́ wa kí tó lè bàá máa lọ ọlọ́mọta kàlẹ́ fún àwọn ditv àti alkhairu yẹ dìbò lọ́kọ́rọ́ bá sọ wọ́n lẹ́sàn rẹ̀ ọ̀la quran kẹrìndà pé wọ́n fowó lé owó yẹn fún wa wọ́n ní gbogbo nǹkan tí wọ́n ti gbogbo covid nineteen dá wàhálà lẹ̀ kọ́lọ̀ ọba mọ́sá làwá nínú covid-19 ọlọ́ọ̀ba dẹ̀wé ìwọ̀n tí wọ́n fi ní jà nílùú ọba ọlọ́ọ̀ba kọ́mọ mọ́jìkọ́ wọ áfíríkà bẹ́ẹ̀ ọlọ́ọ̀ba mọ́jìkọ́ wọ nàìjíríà bẹ́ẹ̀ ọlọ́ọ̀ba ọlá qur'an karim ọlá iná àtọ́yìnà náà mẹ́jọ wá níbi ìlú bìrì tí wọ́n fi yé wa dá insha Allah. asalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu. wa alaykum salaam wa barakatuhu. láti ọ̀dọ̀ malik ishaq wọ́n ní ẹ̀dàkùn ẹni tí ó wà nínú mọ́sílá ti tí ń yẹ mọ́sílá lọ́wọ́ ó ti wá kíráka kan nínú mọ́sílá ráka méjì tí ó fẹ́ kí ìmáàmù wa wọlé wọ́n gbé ìrúgbó ìwúrí tó ń dàbí kókó ṣe kó já ìrìn ẹ̀rin àdínkù lọ àdínkù parí ẹ̀. tó ọlọ́run bá kọ́ ló dà sànù wa náfìlà ajá púpọ̀ kí ẹ máa yàn án torí àwọn tí ó rọ́pò iṣẹ́ rí irun ọ̀ràn yàn tí yóò kí náà lò ọ wá ti kí rákà kan tó kó rákà kan tó bá fi pé fátíà nìkan ní ọba kí rákà kejì kó sì bá rákà pẹ̀lú farabalẹ̀ kó kí fátíà kọlẹ̀kọ̀ torí bí máa ń ṣe ìkọ́mà lọ́wọ́ wọn tí gbèrò dúró ẹni tó ń ṣe ìkọ́mà lọ́wọ́ tí wọ́n pé kọ́ọ̀mà ti sọ́lá àti fẹ́ gbèrò dúró kọ́ọ̀dé gbẹ̀yìn àwọn afọ́ onínáhàwò ní taqrib tó àti fẹ́ gbèrò dúró ìrun bẹ̀rẹ̀ pẹ̀lú takbirati ihram ni Allahu akbar tí máa ń bó ṣe tí wọ́n rí pé láàrin gbàtí ìmáàmù mu'adhin ó tán tí ìmáàmù bi tó sáfù tán òun lè yan rákà kan yòókù ẹ̀kọ́ yàn tí ẹ bá ṣe bẹ́ẹ̀ kọ́mọ́ mi sì tẹ̀pẹ́pẹ́lẹ̀ hiram kọ́mọ́ mi sì fàtíà kọ́mọ́ mi sì àyàkàkà mi fàtíà kọjá náà fílà ẹ̀kọ́ tẹ̀lé wọn tó pàdé ní lásọ̀láta ìdá ọkùnrin ti sọ̀rọ̀ àti ilẹ̀ mọ̀tóbà kò yẹ kí ẹ máa kírun ẹ̀kan tó bá ti gbẹ̀rù dúró ìdá ọkùnrin ti sọ̀rọ̀ wọ́n gbẹ̀rù dúró nígbà tí máa ń ṣe ìkọ́mà láwọn tí gbẹ̀rù dúró wọ́n fẹ́ gbẹ̀rù dúró ni tí máa ma ṣe Allahu Akbar ó gbẹ̀rù dúró ni ó ti yé wa ọlọ́mọta àfọ̀rọ̀ yìí wa náà. láti ọ̀dọ̀ ọgọ́ra Ismail ní ìlú Èkó wọ́n ní ẹ dákun ìjọ ó bá súnà mọ́ kí o kí ẹni tí ń tajà àbí kó sọ fẹ́ni tí ń tajà wípé adé ó ta o. ọlọ́wọ́ sọ̀rọ̀ Ismail lẹ́sàn-án rí kọ́ ẹ kí èèyàn sọ bẹ́ẹ̀ tí wọ́n ń pè ní ajé lọ́dọ̀ Yorùbá òun náà ni ọlọ́run owó ọlọ́run owó the god of money òdì kò yẹ kéèyàn máa pè é ọlọ́ọ̀bà àtàwọ̀ ọlọ́ọ̀nìkan là máa pè kul innama ad'u rabbi wala ushriku bihi ahada sọpọ́ ọlọ́ọ̀bà nìkan ní máa pè ọlọ́ọ̀bà nìkan ní máa tẹ́wọ́ àdúrà sí mi ò ní pẹ̀lú mi àfọlọ́hùn kódà ìjọ pé nǹkan sọ pé ẹkọ ọrọ̀ adé gangan ara o ẹni tí na adé kápátì fàdé àwa ti wá ní pé ìdíkọlù òfìsìl mi ẹwọ ní islam tọwọ́ tẹsẹ̀ ẹ má tẹ̀lé àwọn ìpàṣẹ ṣèitán ọ̀tá yín ni àdí ọ̀tá o ara ọlọ́run ọ̀tá o ọlọ́dí ẹ̀ta o ọlọ́run bá sọ̀rọ̀ wà pẹ̀lú wa o eré ni mùsùlùmí máa ṣe eré náà ni tuma iyyaka na'budu wa iyyaka nasta'in ẹni tí ní adé káfílẹ̀ fún adé ó ti wà ọlọ́run ọba ni ọlọ́run ọba tá a máa bẹ̀ fún gbogbo nǹkan sọ adé kankan ò lè ta kankan ju ọlọ́run ọba lọ ẹ̀kú ọ̀rọ̀ adé ẹ̀kú tọ́lọ́run wí o ọmọ yẹn làzálì mo fi yẹ wa mùsùlùmí nìyẹn gbogbo alámàrí wa ẹ̀rí pẹ́ náà mọ́sálásí wọn kọ pé wàlá ẹgbẹ́ wa anna al-masajida lillahi fala tad'u ma'a Allahi ahada àgbọ̀dọ̀ pẹ̀lú ní pẹ̀lú ọlọ́mọba olùmọ̀tà àfọ̀rọ̀ yìí wa náà. láti ọ̀dọ̀ Abu Mus'ab ní àgbọ̀nrín mi wọ́n ní ẹ̀dá kùn ìjẹ́ ó bá mu fún ẹni tí ń ta nǹkan oúnjẹ ní àsìkò tí nǹkan oúnjẹ rẹ bá yọ̀pọ̀ yóò ráyè wà fún pamọ́ nígbà tí ó bá wọn yóò mọ̀ tó yẹ pé ń preserve ẹni lápèjúwe àsìkò tí ẹwà máa pọ̀ wọ́n wá rí pé tó wà láyàn kiri pé yóò jẹ́ kọ́ àwọn ẹ̀wà wọn sí lọ́jà lẹ́yìn kò sábúrú ó preserve ẹni ó ń tọ́jú ẹni àwọn ẹ̀yà ikọ́ máa máa rà á kó lè bá wọn eléyìí họ́dìn ní ìṣeré ọ̀fọ́ramọ́ ó di ẹwà náà. láti ọ̀dọ̀ bọ́lá Ismail ní àǹfààní bákan náà wọ́n ní ẹlẹ́kùn ẹni tó ní ìyàwó mẹ́ta hmm ìyàwó kan wá ń ṣe dáadáa sí jùlọ tí wọ́n ń ṣe dáadáa táwọn ọmọ ìyàwó yẹn ju àwọn ọmọ yòókù lọ èyí tó ṣe déédéé. kò ṣe déédéé kò ṣe déédéé àwọn ìyá ló ń sẹ ẹ bóyá wọn máa gbẹ̀sẹ̀ lára àwọn ọmọ lẹ́yìn náà wọ́n fẹ́ máa dánú lé ẹ̀rú nìyẹn tí ò bá take time torí àwọn ọmọ yòókù wọn máa fẹ́ hate àwọn ọmọ ìyàwó tó ń ṣe dáadáa sí yẹn tí wọ́n ṣe dáa kó máa ṣe dáadáa arákùnrin kan láyà níbi Muhammad sallam ọ̀rọ̀ bàtà ọ̀rọ̀ àfihàn níbi ya Rasulullah ẹ̀rí bẹ́ẹ̀ àti mọ̀ràn fọ́ọ̀mù àmì kan ẹ̀rẹ́bí wa ní sígbà àwọn ọmọ ẹ̀rí kúnlẹ̀ lọ́ra fún ní ara wọn nàbí ni ẹ mẹ́fì mi jẹ́ lórí èké ó de èdèlò bẹ́yìn àwòládìkùn ẹ máa síbi dé láàrin àwọn ọmọ yín àwọn ìyàwó yòókù náà ọlọ́run fi tẹ́ẹ̀sì ẹ̀wò ni kọ́mọ̀lùkù lòun lákàtà rẹ̀ ọlọ́run fi ti bẹ́ẹ̀ fún ó di wa yóò nífẹ̀ẹ́ ju àwọn yòókù lọ àmọ́ kọ́mọ̀ fi kódà àwọn ìyàwó yẹn kan kọ́mọ̀ sọ pé òun ọ̀rọ̀ àǹkárá ti ń gbó fẹ́nìkan yóò ra àǹkárá tó gidi fẹ́nìkan kọ́mọ̀ sí bẹ́ẹ̀ ó di gbogbo kọ́mọ̀ sí dé láàrin wọn kó lè mọ bá wọn sàdúrà kó lè mọ bá wọn sí tàlím ọlọ́wọ́ bá ó di káwọn náà gbọ́ ó ti ta'ala alam عند الله وبعد ما تفعله يوالوبا الله انقصة عن ولاة الكيامة الله مدلتي ولاة الكيامة مدلت وصول جديد الله مدلت كالف وربا سبحانك الله وبيملك نشهد أن لا إله إلا أنت نستكفر نسب إليك